mo kí gbogbo ọmọ yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tí ẹ ti láǹfààní láti máa wò mí láti máa gbọ́ mi mo gbàdúrà wípé àánú olódùmarè ò ní fi wá sílẹ̀ mo kí gbogbo wa pákú sinmi òpin ọ̀sẹ̀ òní ni sátidé ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún 2024 mo gbàdúrà wípé a ò ní pàdé ilé nìní a ò ní pàdé àgbákò láṣẹ Èdùmàrè pàápàá jùlọ àwọn ọkùnrin especially ẹ̀yin ọkùnrin tẹ́ wà lókè òkun London America Canada Germany Italy Spain gbogbo ẹ̀ káàkiri lókè òkun ẹ súnmọ́ tòsí ń bì yìí ẹ̀yin òbí tó lọ́mọ ọkùnrin lókè òkun ẹ súnmọ́ tòsí ń bè é ẹ̀yin àbúrò ọkùnrin lókè òkun ẹ súnmọ́ tòsí ń bè é ẹ̀yin ẹ̀gbọ́n tó ọkùnrin lókè òkun ẹ súnmọ́ tòsí ń bè é ẹ̀yin ọ̀rẹ́ wà lókè òkun ẹ súnmọ́ tòsí ń bè é ọkùnrin wá wà lókè òkun ẹ̀yin ni mú mú tọmọ mú ta ìkú kí wàá fetí gbéyàwó ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ́ ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ́ especially gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin nìkan lè dá wà ní London tẹ́ dá wà lamẹ́ríkà tẹ́ dá wà ní Canada ọkàn yín wà nílé yàtọ̀ sí pọ́kàn yín bẹ́ńlé dojúmọ́ lẹ́rù lọ́kàn láti múyàwó yín wá sókè òkun ẹ rò dáadáa èmi ọkàn fẹ́ kẹ́ fún ní second thought ni ẹ má sì mí gbọ́ o mi ò sọ fún wípé kò sí ọkọ àtìyàwó tí wọ́n ń gbé lókè òkun ẹ má sì mí gbọ́ mi ò sọ fún wípé kò sí ọkọ tí ń bẹ labroad tó múyàwó ẹ̀ lọ sábroad tó ní problem tí ò ní problem no ó wà dáadáa ó sì pọ̀ dáadáa ṣùgbọ́n ọ̀pọ̀ ọkùnrin tàbí ká má pè lọ́pọ̀ ká sọ wípé àwọn ọkùnrin kan wọ́n ti kábàámọ̀ nínú mímúyàwó wọn lọ sókè òkun irú ẹ̀ lèyí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọ̀rọ̀ yìí bí gé ọ bá dùn bí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó ti rán arákùnrin yìí lọ sí ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè Amẹ́ríkà láàrin ìjẹta sáná òde yìí láti July ọ̀sọ̀ ni mo ti gbọ́ nípa ọ̀rọ̀ yẹn ní tí mo gbọ́ ń pa ẹ̀ pé wọ́n sù ara wọn sí ilé ẹjọ́ ọ̀rọ̀ ní bá mo kó mo rò wá ọ̀pọ̀lọpọ̀ nínú wa la jẹ́ family man yorùbá sì ní ibi tí ìṣúra ẹni bá wà lọ́kàn ẹni wà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní lórí ẹ̀mí pé báwọn ṣe ń lọ sókè òkun yìí o àwọn ò ní lọ́dún méjì káwọn ó tó wálé majority wọn ti wà ń bẹ̀ ten years fifteen years seventeen years twenty years wọn ò tí ì wá abẹ́lé wò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ń bẹ́ẹ̀ tó dàbí ẹni pé lílọ tí wọ́n ń lọ gan wọ́n bu yẹ̀pẹ̀ nàìjíríà dání ni pínlẹ̀ o nàìjíríà bó o bá tún rí mi nínú rẹ láàrin ọdún mẹ́wàá láàrin ogún ọdún pàjá fún mi ń jẹ́ but lo and behold láàrin oṣù mẹ́fà láàrin ọdún kan wọ́n ti padà wá bẹ́lẹ́ wò ó dìpẹ́ lórí bọ́lọ́run bá ṣe fi nǹkan rọni lọ́rùn sí mi ò fẹ́ kí àkàwé mi ó jù arákùnrin yìí ọdún ayọ̀ àjàyí ní í jẹ́ ká má fowó kọ bò láṣìírí ọ̀rọ̀ ti débi ó ti dójú ẹ̀ ìdí tí ó jẹ́ kí n sọ̀rọ̀ nípa ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé ìgbà tí wọ́n ti láwọn ń gbéra wọn lọ kóòtù ká má sọ̀rọ̀ tí ó àfẹ́ẹ̀tì ẹjọ́ kán má rí nǹkan kan gbámú nínú tá a bá wí wípé ń ló jẹ́ kí wọ́n dá ẹjọ́ ẹnìyẹn lẹ́bi gbọ́n láti ìgbà tẹ́jọ́ ti ń ṣe bí ẹni fẹ́ bẹ̀rẹ̀ lèmi àkàndá ti ń sọ wípé kíní ò ní wó síbi ire o yọ́dẹ̀ àfẹ́ mánu yìí o lo and behold bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ló ṣe rí well kíni tó ṣẹlẹ̀ ngbà wo làwọn méjèèjì ti mọ̀ra wọn ń play first note ń ṣàfihàn fídíò ń ṣàfihàn document lóríṣiríṣi because um, lóòótọ́ ni mo máa ń sá fún investigative journalism torí wàhálà tí mo ń mú dání náà ni ṣùgbọ́n eléyìí ikú tí ń pojúbọ ẹni làbá pé òwe lá ní pa fún ni because àwọn obìnrin lórílẹ̀‐èdè amẹ́ríkà ní London ní Canada wọ́n ń dá ìpayà àti ẹ̀rù sọ́kàn àwọn ọkùnrin ló fi jẹ́ pé láwọn ìlú yìí ọ̀pọ̀ obìnrin ni ọ̀ládé lórí ń bẹ̀ ṣé ẹ gbàgbé pé lẹ́nujọ́ mẹ́ta yìí ni mo ṣàfihàn fídíò kan níbi tí ọ̀kan nínú àwọn ọlọ́pàá United Kingdom tọ́jọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà especially ọmọ yorùbá tó ti ń àdírẹ́sì àwọn ọmọ nàìjíríà tí ń bẹ lókè òkun especially àwọn obìnrin pé kí wọ́n sinmi láti máa mú ẹjọ́ ọkọ wọn wá sọ́dọ̀ àwọn kí wọ́n sinmi láti máa lé ọkọ wọn síta ìdí ni pé àwọn obìnrin yìí wọ́n ń ṣe àṣì wọ́n ń lo àṣìlò agbára misuse opportunity torí pé òfin àwọn ìlú òkè òkun yìí kò bá ti wa mu lọ́dọ̀ wa ọkùnrin ló lọ́dọ̀ wa ń bí ọkùnrin láláṣẹ ṣùgbọ́n lamẹ́ríkà ní London ní Canada obìnrin láláṣẹ lọ́dọ̀ wa ń bí ọkùnrin ní ilé obìnrin ta bó bá ti ń bóbìnrin lérí nísìnyí á lọ ní o mo máa lé ọ lọ ni ọ lọ sílé ìyá rẹ ọ lọ lé bàbá rẹ yóò sọ pé kẹrù mi ta mi ò ní fọwọ́ ara mi kò ṣùgbọ́n kò ta tó o bá ti kó tà mọ̀mọ̀ pọ̀ fẹ́ lé mi bá a bá ti rọra bá a gbé kan ta yọ fúnra lára ìpele tó kù a lọ fẹ́ lé òun nìyẹn ìbá wa wù ú kọ́ lọ dá mo sú ṣùgbọ́n láwọn ìlú tá a dárúkọ yìí obìnrin ní da ẹrù ọkùnrin síta because àwọn òfin ń bẹ ń máa ń gbọ́ ẹjọ́ obìnrin ju tọkùnrin lọ ah, bó bá wà bẹ́ẹ̀ òfin ọ̀hún wọ̀ sọ wípé kéèyàn mọ matiriti ọkùnrin kò sọ pé kéèyàn mọ intimidate ọkọ ẹ̀ kò sọ pé kéèyàn mọ fìtínà ọkùnrin tó fínúfíndọ̀ fi ọ níyàwó tàbí tó fínúfíndọ̀ mú ọkọ lórílẹ̀‐èdè nàìjíríà wá sílùú òkè òkun kò yẹ kéèyàn ó fi ibi san oore ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló nínú dààmú dààbò báyìí lára àwọn ni my very good brother adeyinka grandson lórí ọ̀rọ̀ obìnrin ní ìṣòro grandson ti bẹ̀rẹ̀ kọ́lọ̀ nínú anú ẹ̀ kọ́ bá wa tù nínú kọ́ bá wa sí ọ̀nà ẹ̀ dáadáa kọ́ bá wa tún ìtàn ìgbésí adéyínká grandson kọ́ bá wa tún rọ torí pé ìkan nínú àwọn tí ń fi tọkàntọkàn jà fúnra yorùbá ni but very very unfortunate ìran yorùbá ọ̀ràn ti adéyínká lónìí nílẹ̀ tòní tọ́mọ́ because position tó wà ó yẹ kó rí ìrànlọ́wọ́ ṣùgbọ́n lo and behold ṣe la dáadáa bùkátà àti wàhálà tiẹ̀ àti bìlí pé um, tiẹ̀ ni gbogbo àwọn wọ̀nyí nílẹ̀mí àkàndá máa ń rò papọ̀ tí mo fi máa ń pé ran yorùbá ò ṣe ń rẹnu fún pé yorùbá kì í yàgò fẹ́lẹ́ sí àná pé ọdẹ afífìlà péré ilẹ̀ yorùbá ọjọ́ kan péré nínú yìí mọ so lórí ọrọ ọdún ayọ ajayi ọkọ̀ ọláìdé ó jẹ́ kàyéfì ó jẹ́ ń tó out of pity ni mo fi ń dá sí i ń lọ gbogbo ẹ̀ náà ń bò mí gbọ́ ìyẹn ẹni tó jẹ́ sísá ọdún ayọ̀ àjàyí tó bá fẹ́ lọ kóòtù lọ́la wọ́n sẹ́ni mẹ́sẹ̀gì sí mi ọ̀la ni kóòtù àwọn ọdún ayọ̀ o ọ̀la ni kóòtù àwọn ọdún ayọ̀ o nǹkan bá bá bọ̀ ń bẹ̀ wọ́n sọ fún mi tó bá sọ pé wọ́n ń lọ kóòtù tí mo máa ń sọ ni pé ọlọ́run ó darapọ̀ mọ́ because I am helpless kò ságbára kan tí mo ní lórílẹ̀‐èdè nàìjíríà ká tó wá sọ pé lórílẹ̀‐èdè amẹ́ríkà ti n ò tí ì dé rí mi ò láǹfààní láti tẹ̀lé lọ sílé ẹjọ́ n ò lágbára láti gba lọ́ọ̀yà fún ojú mi ò tó bẹ́ẹ̀ n ò lágbára láti fún nílé n ò lágbára láti ṣe anything ju kí n fi àdúrà ràn lọ́wọ́ lọ torí pé kò sígbàgbọ́ kankan bí kì í ṣe tọlọ́run. so ọdún ayọ̀ àjàyí kí ló ṣe tó tó bẹ́ẹ̀ now oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ lókè òkun oríṣiríṣi nǹkan làwọn ọkùnrin ń fojú obìnrin rí oríṣiríṣi nǹkan lobìnrin fojú ọkùnrin rí bó ṣe wà lèkì lọ́wọ́ à ń gbàjà ṣùgbọ́n eléyìí tó burú jù ń bẹ̀ ni pé àwọn obìnrin misuse opportunity wọ́n misuse advantage tán ni. now like i said kí n má jẹ́ kákàwé mi ọ̀pọ̀ bó lọ̀rọ̀ ọdún ayọ̀ àti ọláìdé ṣe pàdé bó ló ṣe bẹ̀rẹ̀ bó náà sì jọ dókè òkun ìṣòro ayé ọdún ayọ̀ bẹ̀rẹ̀ lọ́dún díẹ̀ sẹ́yìn ọdún ayọ̀ gangan kọ́ lọ́mọ láìdé ẹ̀gbọ́n ọdún ayọ̀ tàjọ́ sọ̀rọ̀ yìí lọ́mọ ìyá láìdé kìí ṣe láìdé gangan well gbàtọ́rọ̀ yìí ti bẹ̀rẹ̀ ni mo ti sọ fún wa wípé àwọn ni wọ́n kó bàbúrò wọn wọn ò mọ̀ọ́mọ̀ o wọn ò rò bẹ́ẹ̀ o wọn ò gbá bẹ́ẹ̀ o wọn ò ká síbẹ̀ o oore ni wọ́n fọkàn sí páwọn ń ṣe ṣùgbọ́n gbogbo èèyàn kọ́ ni ó dàbí àkàndọ̀rà wíkóńkó wípé ọlọ́run ọba mi nìkan ló tó dúró tì kò ságbára kan kò sọ́gbọ́n kan kò símọ̀ kan kò sóògùn kan tó kọjá ọlọ́run ìdí tó fi rí bẹ́ẹ̀ lọ́dọ̀ mi ni pé oorun tí n ó sùn lónìí bí n bá jí lọ́la agbára ọlọ́run nìkan ni bí mo ṣe ń jẹun kò yé mi gangan agbára ọlọ́run ni bí mo ṣe ń mí sínú tí mò ń mí síta kò yé mi gangan ó òye mi agbára ọlọ́run ni so with that kọjá kí n fi ìyẹn lẹ́ran ara ṣègbẹ́kẹ̀lé mi láti kékeré ni mo ti nígbàgbọ́ nínú ọlọ́run ọlọ́run ò dé ever disappoint mi rí no because mi ò ní béèrè magic lọ́dọ̀ ọlọ́run I don't know how to pray but I know how to thank God I don't know how to pray gbogbo èèyàn ṣe máa ń gbàdúrà lálẹ́ gbàdúrà láràárọ̀ yẹn I don't know how to do that but anywhere nínú ilé o nílé ìgbọ̀nsẹ̀ o níta o lórí ìrìn o nínú mọ́tò anywhere tí bá wà mo máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run and tọ́lọ́run bá ṣe nǹkan ìyanu fún mi I will be the first man to, kneel, to go on my knees wo bi tí windo bá ti ṣí sílẹ̀ kọjú sọ̀rùn kú mọ apá ibi tọ́lọ́ ń jókòó sí ṣùgbọ́n yẹ yé mi pé ojú rẹ̀ ká ayé já láti forí balẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run secret life mi nìyẹn so now ẹ̀gbọ́n ọdún ayọ̀ ńlọ́pàdé ìyá ọláìdé lọ́dún díẹ̀ sẹ́yìn ìyá ọláìdé ní wòlíì làwọn so òun lòun wálé látòkè òkun orílẹ̀-èdè United Kingdom ní sista ọdún ayọ̀ wà àwọn lọ lọ sọ́dọ̀ ìyá ọláìdé o pé kán gbàdúrà fáwọn o ìyá ọláìdé bá mú ọ lọ sórí òkè àdúrà wọ́n pray wọ́n pray lórí òkè àdúrà wọ́n padà sí UK majority wa ló jẹ́ wípé a kì í níṣòro tá a fi mọ́ sọ pé a níṣòro a máa ń rí àmì wò a máa ń pè ní àdánwò òye òye wa wípé kò sí ẹ̀dá tí yó lálẹ́ ayé já tí yó wẹ̀kún ayé já tó bá jẹ́ pé yó wẹ̀ ni o tí ò ní juwọ́ sọ̀tún báyìí juwọ́ sósì báyìí tí ò ní firi sọ̀tún báyìí firi sósì báyìí kò sẹ́ni tí yó lọ straight báyìí tí ó sì wẹ̀kún ayé já ìyẹn lè ṣe bẹ́ẹ̀ nù swimming pool kì í ṣe nínú òkun lélẹ̀ tó túmọ̀ sí pé ilé ayé tá a wà yóò straight forward ó ya ó ní kọ́nà ayé ní kọ̀rọ̀ ilé ayé ní kọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ kòtò àti gegele ọ̀pọ̀lọpọ̀ àbẹ́mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gún èsùsù you have to prepare for the journey of life òun láti gbà wípé whatever tó bá fẹ́ ṣe láyé dandan ni kó ní dojúkọ tí ó bá ti sí challenges kò sí àṣeyọrí àwọn ọ̀jọ̀gbọ́n ní if it does not worth risk it doesn't worth doing at all tí ó bá ti wá ní sacrifice kò sáṣeyọrí ń bẹ̀ so nǹkan ò tí ì ní ṣẹlẹ̀ sẹ́lòmíì wọ́n mọ̀ sáré lọlé aláàfáà lọlé pásítọ̀ lọ́lé wòlíì lọ́lé babaláwo àhẹ́gbà ah, wọn o ẹ̀rà wọn kalẹ̀ o àwọn ò tiẹ̀ mọ bí nǹkan ṣe ń lọ gan gbogbo iṣẹ́ táwọn ń ṣe àwọn ń bá wọn ṣe ń náwó ẹ̀ wọn ò rántí iye bùkátà tí wọ́n ní. wọn ò mọ èèlò ní wọlé sáwọn lọ́wọ́ ẹni tí ń gba seventy thousand naira àbí ká sọ pé ẹni tí ń gba one hundred thousand naira ó nìkan ah, one hundred thousand naira lọ́dún márùn-ún sẹ́yìn owó ńlá ni conveniently ló sanwó ilé conveniently ló ra oúnjẹ conveniently ló ra aṣọ conveniently ló ra bàtà kí same person ó máa wá gba one hundred thousand naira ní ìsìn kọ́lọ̀hún tó wá fẹ́ mu kó ti níyàwó kọ́lọ̀hún tó wá fẹ́ fi bọ́tà sórí búrẹ́dì ẹ̀ kó ti bímọ méjì kírú ẹni bẹ́ẹ̀ wá sọ wípé àgbàná ń bo ń jà òun ò tiẹ̀ mọ bóun ṣe ń náwó bóun ṣe ń gbowó yẹn lówó yẹn ń tán brọ́dà my sister bó o ṣe ń gbowó lówó ṣe ń tán kẹ̀ one hundred thousand ò lè pọ́sẹ̀ kan lọ́wọ́ ẹ ogun kankan ò bá ọjà àgbàná kankan kọ́ kò ségun kankan nínú ilé tó ń gbé natural ó wà natural so like i said majority ọmọ ṣàtọjúbọ̀ káàkiri ah àfa ẹ wò ẹ bá ń yẹ̀wò báyìí wòlíì ẹ dákun ẹ pray fún mi ẹ bá ń sọ́nà babaláwo ẹ yẹ̀ mí lọ́wọ́ kan wò ẹ bá ń yẹ fáwò ẹ bá ń dí fáwò bóyá kí n bóyá kí n bọrí ni bóyá kí n ṣe nǹkan kan ni ni majority ń bá káàkiri ńlọ dẹ̀ ti ọ̀pọ̀lọpọ̀ sínú ìṣòro ayérayé irúfẹ́ bẹ́ẹ̀ ńlọ ti ọdún ayọ̀ sínú ìṣòro tí ń bá yí lọ́wọ́ kọ́lọ̀ nínú àánú ẹ̀ kọ́ má jẹ́ kọ́ ọmọ olórí ó kú sípò kà so ọdún ayọ̀ ló pe àǹtí ẹ̀ ọdún ayọ̀ wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà àǹtí wà ní United Kingdom nǹkan báyìí nǹkan báyìí lòun ẹlòmíì ó mọ lálàá obìnrin ìpẹ́ nìkan ni ó ní òní jẹ́ kó wọn lálàákàlà mọ́ ah, my lovely brothers and sisters kò sẹ́ńtì lálàákàlà náà wá o I am a very good example kò sí nínú wa tí kì í lálàákàlà. La màmá lálàkàlà débi tí wọ́n jí tí wọ́n mọ̀ mí hẹ́lẹ́hẹ́lẹ́hẹ́lẹ́hẹ́lẹ́ but I will never go to anybody than God nígbà tí lálàkàlà náà nísìnyí mo ti gbàdúrà sọlọ́ọ̀nù ọlọ́run alábì ìran bí mọ́jọ sẹ́lẹ̀ mi lórí ọmọ owó tún lọ ń tèmi nìyẹn mo tún sùn ń tèmi nù ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ because ilẹ̀ sọ ọmọdé oko ló ń láyà ṣé yóò wọlé ọ̀nà ni n bá wa torí pé mo lálà ṣe ní díjú ṣe ní sùn mọ́ ni tí n bá wa sùn lóru sónú oorun oníkùn mi láàárọ̀ àbí oníkùn mi lọ́sàn-án tí mo dẹ̀ nígbàgbọ́ wípé kò sí agbára kankan tó lè change situation than God so like I said báwo ni. Nee àwọn méjèèjì ṣe pàdé ẹ jẹ́ n tọrọ ìṣẹ́jú méjì God bless you. thank you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 ẹlòmíì àyà ló máa máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough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 is something to be treasured. Ire o ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ọ́ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o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 junction ìjẹ̀bú ìlẹsẹ̀ nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí oea Apps and scrub spices lórí facebook at oea underscore herbal lórí instagram wẹ́bsáìtì wa ni www.oea/herbal.com email address wa ni appscrubs2019 at gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní december ọmọọba ọlámilẹ́kan olówu aláṣẹ oea herbs and scrub spices ló wí pé tèmi tiẹ̀ ò ní sọ̀rọ̀ ṣe o èé ṣe. ẹ káàbọ̀ padà ọlọ́run ní jẹ́ kí ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ó ṣòro ṣe like I said wípé ọdún ayọ̀ gangan ńkọ́lọ́mọ mọ́mí ọláìdé now the best way láti jẹ́ kí story yìí kó yé yín dáadáa kó lè ṣiṣẹ́ tí mo fẹ́ kó ṣe máa tọrọ àǹfààní láti padà wá fún second part lọ́kàn mi mi ò fẹ́ jẹ́ kó gùn jù kó lè rọrùn fún yín láti wò àánú olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ àní rí dààmú ẹni ìdààmú bá bá bó ṣe kékeré yọ mọ̀ wípé ayé pé gbá o ayé ò pé méjì ayé ju méjì lọ ayé pé gbà. ọdún ayọ̀ láti bí oṣù bíi mẹ́ta sẹ́yìn nínà ti ń jó lábẹ́ aṣọ. kò rí èèyàn bá sọ jẹ̀gbẹ́ ẹ̀ nìkan lọ àyínìkè lọ́mọ ọdún ayọ̀ màyínì padà ìyàwó ẹ̀ tó màyínì padà ìyá ìyàwó ẹ̀ tó máa yí ni padà wọ́n fààyè hàn án wọ́n fi lé ayé su kọ́rọ̀ rẹ̀ tó wá padà já sí ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè amẹ́ríkà akandọ́ra kòkó ló kọ́ mi lẹ́jẹ̀ ń fàsìkò yìí ṣe ìránlétí lórí pírójẹ́ẹ̀tì FM rédíò mi tí mo nígbàgbọ́ wípé yóò lálẹ́ o àlá ni o àlá ní àbá ní òtítọ́ ọjọ́ ni kì í jẹ́ ká dáa àlá náà máa dòótọ́ bí èèyàn bá nígbàgbọ́ nínú ọlọ́run bí èèyàn bá ṣiṣẹ́ tó àlá lóòótọ́ èmi ti dán kíkí wò ní tí mo rò pé agbára ó gbé ni ṣùgbọ́n ọlọ́run sì fi mí lọ́kàn balẹ̀ wípé agbára ó padà gbé ń sọ ọmọ lóòkú bẹ́ẹ̀ ni àní sín pẹ̀lú okó ẹ̀ mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ tipẹ́ ńbẹ̀ mo ti sọ pé mo nílò ìrànlọ́wọ́ ẹ̀yin èèyàn gidi èyí tọ́lọ́ ọba mi ṣẹ́gi ọlà fún ẹ̀yin ẹlẹ́yinjú àánú torí pé òye yé mi pé ẹ ń lówó lọ́wọ́ kọ́ ní í ṣèyàn lóore ẹni ọlọ́run bá fàánú sí lójú ni àwọn èèyàn kan wà naturally philanthropist ni wọ́n ẹni ìyà ń jẹ ẹni apá kan làwọn máa ń wá káàkiri wọn kì í wá wo àléébù kí wọn tó ṣoore tán bá fẹ́ ṣoore ń tiwọn ẹni tí ò ní kan ṣe ni máa ń pe lágbájá bú mi tàmẹ̀dún sọ̀rọ̀ sí mi so bọ́lọ̀ ń bá ara ẹ sí mi tẹ́lẹ̀ mo pé mo nílò èèyàn five hundred tí yóò fún mi ní one hundred thousand naira but lo and behold kò dùn máwọn èèyàn kan nú pé báwọn bá ní jù bẹ́ẹ̀ lọ ńkọ́ àbáwọn ò bá ní tó bẹ́ẹ̀ tó sì wu àwọn láti bá mi dá sí i ìyẹn wá jẹ́ kí n gbà wípé ìbá ju five hundred lọ ìbá àmọ́ tó five hundred ìbá ju one hundred thousand naira lọ ìbá àmọ́ tó one hundred thousand naira káfi tọrọ mọ́ kọ́bọ̀ lówó fi dòdìndì so bọ́lọ̀ ń bára ẹ sí mi tẹ́fẹ́ fi mi yin lọ́hùn tẹ́fẹ́ fi mí sin lọ́hùn tẹ́fẹ́ fi mí dúpẹ́ lọ́wọ́ ọlọ́hùn because no matter how ọlọ́hùn ọba ṣe ọ lóore èèyàn máa wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́hùn láti ibì kan àwọn èèyàn ká máa fìdá mẹ́wàá dúpẹ́ tiwọn àwọn èèyàn ká máa yan sakat àwọn èèyàn ká sì wo àwọn èèyàn wo ló wà nílé ìwòsàn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 DE Values Heritage Ventures ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko live ẹ subscribe sí YouTube channel mi Àkàndá Ọ̀rọ̀ Awikonko TV Àkàndá Ọ̀rọ̀ Awikonko TV tàbí Awikonko TV fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ ìwé ẹwà èdè Yorùbá TV fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ gbọ́ àyọkà olóyin àwọn ìwé ìtàn lóríṣiríṣi um, barrister Idan Shemba fún kánsẹ́lọ̀ Arena